وكل بدعة ضلالة وكل ضلالة في النار دا ọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí yíyọ̀nda àwọn àǹfààní ilé tó tóbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yọ̀nda fún wa yìí atọrọ ìrànlọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí àti gbogbo àwọn nǹkan tí a fi ń sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lílé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ fún wa kọ́lọ̀n kọ́ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àtọ́rọ wa ta'ala lórí àwọn iṣẹ́ ilé tí a ń ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n wa kó foríjìn wa àwa ìsọ̀lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kú níbi aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa dájúdájú gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀nà

kó bá wọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a jọ mọ́ lẹ́yìn anábì sallallahu alaihi wa sallam títí ìdẹ́jọ́ gbẹ̀dà kíyàmà ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì gẹ́gẹ́ bí a ti sàlàyé fún wa pàdé ṣe lákalẹ̀ nínú àwọn ìkéde هناني التعليقات العلمية على على الأساليب النبوية في التعامل مع أخطاء الناس أو أقول ريتي عمل بك على فلويمة لوري ترى الأساليب النبوية أو أن تيا النبي صلى الله عليه وسلم fi tààmùlì máa àkọ́ ìlà níbi bá ṣe ń lò pẹ̀lú àṣìṣe àwọn èèyàn àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi bá àwọn àṣìṣe táwọn èèyàn ṣe tó fi bá wọn lò lásìkò ẹ̀ síra al-asalibu nabawiyya fi tààmùlì máa àkọ́ ìlà síra yẹn ní ìdánilẹ́kọ̀ọ́ tàná a ti sọ ìdí tí a fi mú tíra yìí láti sàlàyé ẹ̀ fún wa nínú oṣù Ramadan yìí nítorí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí fúngbà àkọ́kọ́ tí kò ma èròǹgbà àtàfojúsùn tí a fi mú tíra náà tí ó kí ó gbìyànjú láti lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ yìí so a ti sàlàyé ń bẹ̀lẹ́kùnrẹ́rẹ́ kí ló fà tí a fi sàtíra ìlẹ́ta Naam in tí ó jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú tí ó pàtàkì tí a gbọ́dọ̀ máa ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni ta ni Muhammad bin Salih al-Munajjid Muhammad bin Salih al-Munajjid ta lẹni náà a ń láti máa ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí wa ká marú ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kálíbà marú àtàfẹ́ kọ sẹ́ni sẹ́ni tá a lè gba ìmẹ̀sìn lọ́dọ̀ ẹni àbẹ́ni tá ò lè gba ìmẹ̀sìn lọ́dọ̀ pàápàá jùlọ in tó tún wá jẹ́ kó jọ ọ̀ràn yàn lé lórí ni pé ẹni tí adárúkọ yìí ẹni tó yẹ sí pé àwọn èèyàn tí wọ́n ní mẹ́ìlì sọ́dọ̀ rẹ̀ ni àwọn èèyàn fi sọ́dọ̀ rẹ̀ látara mọ́kí ẹ̀ka tó ní sáìtì kan tẹ́lì yìí ní lórí íńtánẹ̀tì òun náà ni al-islam su'alun wa jawab islam question and answer ah, al-islam su'alun wa jawab ó jẹ́ sáàtì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń wọ̀ láti wá ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ nínú ẹ̀sìn so ẹni tó ti ní sáìtì náà ni bàbá yìí Muhammad bin Salih al-Munajjid ilé tí ó jẹ́ pàwọn náà ni wọ́n kọ tírà al-Asalibun Nabawiyya tí afẹ́sẹ̀ tààlíkù lórí èyí so nígbà tí èèyàn yìí wà ní irú ipò yìí láwùjọ so ó ti dọ̀ràn èèyàn léwa lórí gẹ́gẹ́ bí ẹni tí ó ń tẹ̀lé lànà àwọn sálàfùl umma ká máa rú èèyàn bẹ́ẹ̀ bákan náà tíra àwọn kan náà ń bẹ tó gbajúmọ̀ dáadáa ti jẹ́ sí pé téèyàn bá ríru tíra yẹn látara nǹkan tí tíra yẹn kó sínú tí wọ́n tí wọ́n fi orúkọ tíra èèyàn fẹ́ sojú láti ra gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí ilé òun tò tó dẹ̀ fẹ́ re ilé eléyìí tí ó jẹ́ ilé islam wọ́n pè ní arba'una nasiha arba'una nasihatan li islahil buyut ìmàràn ogójì ogójì ìmàràn lórí bá ṣe ń tún ilé ṣe so ẹ̀rí pé kò sẹ́nìkan kan tí kò ní fẹ́ kí òun tún ilé òun ṣe kò sẹ́nìkan tí ó fẹ́ kílé òun bàjẹ́ kílé òun dàrú kílé òun dàwóró gbogbo aná la fẹ́ tún ilé wa ṣe afẹ́ kó ilé tí yóò jẹ́ ìdílé mùsùlùmí afẹ́ kó jọ so afẹ́ wá mọ̀ lórí kí làwọn nǹkan tí a lè ṣe tí nílé yóò fi jẹ́ inú ilé tí yóò lálàáfíà so kẹ́nìkan wa ní ìmọ̀ràn 40 lórí bá ṣe tún ilé wa ṣe tí ọ̀sọ́ pé òun fẹ́ fún wa ní ìmọ̀ràn 40 lórí bá ṣe sọ lé dàwòrò bá ṣe dalérú sẹ́mọ̀ bá ṣe tún lé ṣe owó yẹn náà fẹ́ wò pé ẹ̀dákun ẹ̀jẹ̀ mi náà nínú ìmọ̀ràn yìí so tó yìí jẹ́ sí pé téèyàn bá fi lè tẹ̀lé àwọn ìmọ̀ràn yìí inú ni kódà inú ilé yẹn kan kí ó dàwòrò àdúgbò yìí ó àdúgbò ó nìkan ìlú yìí ó kódà àgbáyé lè dàwòrò bá tẹ̀lé ìmọ̀ràn tí bàbá yìí tí wọ́n kọ sínú tíra yìí tó ilé dákẹ́ táàdẹ̀ sáhun nǹkan tí ọlọ́run bá lọ́sọ̀rọ̀ dára ní kéèyàn ọlọ́run bàbá ọ̀sùn àtàlà bá kádà kan máa wá òdodo so mo ti tàlàyé lánàá àwọn nǹkan tí a ní bùkátà sí láti mà nípa bàbá yìí mo ti tàlàyé ẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ títí tọ́jú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí ó wáyé lánàá so máa tẹ̀síwájú lónìí pẹ̀lú ọlọ́run bàbá ọ̀sùn àtàlà níbi tí a bá láyé dé ṣẹlẹ́lẹ́ tí mo kà fún wa lánàá yẹn nínú arba'una nasihatan li islahil buyut ó ní ìmọ̀ràn lẹ́ẹ̀kẹsàn nínú síra yẹn káwò inú àrán yẹn ṣe burú tó gbogbo ẹnikẹ́ni tọ́nà bá lọ́sùn máa tẹ́lá bá ní kí súnnà yé kí lànà sàlàfíà kó yé ẹ̀wọ̀ bí ìmọ̀ràn ẹlẹ́kẹsàn yẹn bó ṣe burú tó ìmọ̀ràn tó wá tẹ̀lé tó jẹ́ ìmọ̀ràn ẹlẹ́kẹwàá màá tó kàyẹn náà tí bàbá yìí fún wa tá a lè islahi buyut eléyìí tó jẹ́ títí tọ́bàtù dárìl wátọ̀n tọ́bàtù dárìl wátọ̀n àwọn ilé oúnjẹ tí wọ́n tẹ́tẹ́ra yìí àwọn náà jẹ́ dárìl wátọ̀n oúnjẹ tí wọ́n eléyìí tí wọ́n tẹ̀ ní 1411 tí wọ́n tẹ̀ ẹlọ́wọ́ ẹba wà wọn kan yìí ẹba bẹ̀ wọ́n ni al-maktabatu sawtiyyatu nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ má nílé tí èèyàn fẹ́ tún orí èèyàn ṣe ẹjọ́ bí ìmọ̀ràn òun ni kéèyàn ní láìbírì títí sọ̀tíyà àwọn láìbírì àwọn nǹkan tí èèyàn máa gbọ́ eré ìtaka fún wa lánàá tọ́jà máa lẹ́ẹ̀kẹsàn láìbírì eré ìta máa kà àwọn tíra tá máa ni wọ́n ṣàlàyé nínú ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹsàn ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹwàá yìí wọ́n ní kéèyàn nínú láìbírì yẹn náà àyè kan tó jẹ́ sí pé láìbírì yẹn tó àwọn kétẹ̀tì táàmà gbọ́ tó jẹ́ kétẹ̀tì ẹ̀sìn tàà fi ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní kíyàn nínú ilé wọ́n ní wàkámlì àṣírítọ̀tì ìfàtàwà wàkámlì àṣírítọ̀tì ìfàtàwà min al-athar fi tafqihi ahli al-bayt bil ahkam al-mukhtalifa wọ́n ní mélòó la fẹ́ lórí báwo la ṣe fẹ́ jẹ́ káwọn ará ilé wa kán gbọ́ àgbọ́yé ẹ̀sìn àwọn ìdájọ́ ẹ̀sìn oríṣiríṣi tàbá fẹ́ kán gbàgbọ́ yé ẹ̀ mélòó mélòó àwọn kéfẹ́ẹ̀sì tó jẹ́ sí pé ó ṣàǹfààní tó ìdí lapa dáadáa lórí irú àwọn àlámọ̀rí táwọn ẹ̀rẹ́ lè máa gbọ́n lé ẹ̀dẹ̀ rí pé ni oríṣiríṣi tí èyàn bá fẹ́ jẹ́ káwọn èyàn gbàgbọ́ yẹ́sìn àwọn ará léyàn ẹfẹ́ rí wọn lórí àgbọ́ yẹ́sìn kí èyàn láwọn kéṣẹ̀ tí wọ́n plé fáwọn ará léyàn tó jẹ́ àwọn ọ̀tìyà tó yẹ pé yóò kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ tí àwọn ará léyàn bùkátà sí láti mà tí ó kó sínú nínú ìgbésí ayé wọn ìmọ̀ràn yìí ìmọ̀ràn tó dáa ni àbí kìí ṣe ìmọ̀ràn tó dáa ni kò sí èméjì bẹ̀ ìmọ̀ràn tó dáa ni kíyàn ní àwọn kéṣẹ́ tí àwọn ará léyìn àti yàn fi máa rí wọn tó máa gbọ́ tó fi máa gbàgbọ́ yẹ́ sí lójoojúmọ́ wọ́n wá ní ibi tí aburú ṣe òun náà ni sami'ul fatawa al-musajjala lil ulama wọ́n ní ká máa gbọ́ àwọn fatawa tí wọ́n ti record táwọn afá ṣe àwọn afá àwọn fatawa àwọn afá ká máa gbọ́ àwọn dáhùn sí ìbéèrè ìbéèrè ìbéèrè tán béèrè lọ́wọ́ àwọn afẹ́sìn so a máa bá pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè táwa náà táàsì padà ní bùkátà sí táàsì padà gbọ́dáhùn rẹ̀ kalẹ̀ pé à ah, mo ti gbọ́dáhùn lórí ìbéèrè yìí nígbà tí ṣéèkì lágbájá tán bí wọ́n lè rí nípa rẹ̀ táwa tẹ́ irú àlámọ̀rí yẹn bá ṣẹlẹ̀ á ti mọ̀ bá ṣe ṣe tó láti gbọ́ ìdáhùn nípa rẹ̀ nígbà tó wá ka àwọn àfáà tá máa Akbar mo sọ̀rọ̀ kan lánàá yìnyàn lónìí mo ní tẹ bá ti rí àwọn tó ń pín àwọn àfáà sí méjì pé àwọn ìlẹ́ ma gba àwọn fàtàwà lọ́dọ̀ ni àwọn ìṣúwà ni máa bẹ́ẹ̀ ẹlòmí ilé yìí ó lè máa jẹ ẹlòmí láàmú pé kọ́mọ́ gbọ́ yìí ń sọ ìdí tó fà ń sì tí n bá ti sọ ìdí tó fà ìwọ tó bá ń súnmọ́ wà sí súnà yóò ti yí ọ dáadáa gbogbo tí bá ti ń fi àwọn àbá àti méjì pé tọba fẹ́ gbọ́ ìdájọ́ ṣẹ̀rí àwọ àwọn olè àwọn olùhàìdù àti nìfà àwọn yìí ní ọmọ ìdájọ́ hàìdù àti nìfà kìíní kan ti kìíní kan ìdájọ́ àwọn ẹ̀sìn àwọn ẹ̀tọ́ máa gbọ́ ọlọ́dọ̀ wọn ni ṣùgbọ́n tọba ń wá ìmọ̀ tọba fẹ́ gbọ́ wà sí nípa tí ń ṣẹlẹ̀ nílé ayé tó bá ti wá kí àwọn fún ọláwọn àfà ọ̀tọ̀ tó bá ti àwọn yìí náà gbọ́ wá kí òye tó àwọn tí ẹjẹ́ bá ń wá ìmọ̀ haidọ̀ àti nìfàtì bá ti pégún ẹlọ́sọ́dọ̀ àwọn Albani ẹlọ́sọ́dọ̀ àwọn Ibn Uthaymeen ẹlọ́sọ́dọ̀ àwọn Sheikh Bobaz àwọn Sheikh Fawzan àwọn èyí ma yóò àwọn fatawa rẹ̀ àwọn tí bá ń ṣe bẹ́ àwọn ìṣòwàn ní pọ̀rọ̀pọ̀ ti clearance ní tí mo ń sọ lánàá ni tẹ́lù mí ilé ma wò pé tọ́bá ní wọ́n pán àwọn àfáàsí méjì fọ́lá àwọn àfáà kan láwọn àfáà tẹ́ ma bèèrè fàtàwà lọ́dọ̀ wọn àwọn àfáà kan lẹ́ẹ̀mà gbọ́wà sí lọ́dọ̀ àwọn kan láwọn àfóò níwà sí àwọn kan láwọn àfóò olùmọ̀ nípa ṣẹ̀ríà ìpín yẹn ibi tó ti wá nìyẹn so wọ́n láwọn tá a gbọ́ àwọn kéṣẹ́ ti fàtàwà àwọn amsal asheikh abdulaziz mbaz bàbá dáadáa ni wọ́n nírò àwọn yìí hùn àwọn fàtàwà àwọn tó ti record ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tó tọ́ wa sheikh muhammad nasiruddin alalbani wọ́n ní irú àwọn fàtàwà bàbá ìtàtì record ẹ máa gbọ́ fàtàwà tó muhammad al-uthaymin irú fàtàwà wọn tàti rìkọ́ọ̀dù náà ẹ máa gbọ́ lóòtọ́ ni fàtàwà tó dáa ni wà Sheikh Salih Al-Fawzan Sheikh Salih Al-Fawzan ẹ máa gbọ́ ẹni tó bá irú ìdáhùn ìlú mi ti máa ń gbà tàn jẹ́rì ẹni tó bá rí tí bàbá yìí ń kárọ̀ àwọn bàbá yìí lókè bàbá yìí àfáà tó mẹ́rin sára bí gidi ni yóò lù nísìn tó <laughs> ibẹ̀ ìlú náà kí ẹ rẹ́mi bá ti ń gbọ́ èmi náà nílà káyìí náà mo bá ẹ̀ àwọn èèyàn ó lù poison sínú ó fi poison sínú oyin fún ẹ wọ́n kàn máa rí pó dùn lẹ́nu ni nígbà tó bá tóbi ìṣẹ́jú máa ń lọ́rí pé nínú dé nígbà tó bá ya yóò yíwọ́ sórí àyíkì tó wọ́n rò pó smart àwọn tó smart jù ẹ́ lọ ń bẹ wọ́n máa báyẹ̀ lè bu alákàyè mọ́sí lè bá bẹ̀rẹ̀ wọ́n èjì dákọ̀ àwọn tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó ti jẹ́ kí ẹ̀mí rẹ̀ pàsọ́dọ̀ wọn nígbà tó bá ń ti àwọn tó mọ̀ bọ́ ó mọ̀ ìgbà yẹn náà torí pé ó ti ní síkọ̀ nínú wọn àfimọ́ sọ wáwọn èèyàn pé ẹ jẹ́ ká so wọ́n ní wa ghayruhum min as-siqati fil ilmi wad-din àtàwọn míì náà tó tún yàtọ̀ sí wọn tẹ̀kún ẹ̀lẹ̀ta wọn tán ní àwọn tó jẹ́ sí pé ẹni tí ó jẹ́ olódodo ni wọ́n tí ó ṣe gbára lé ni wọ́n nínú ìmọ̀ àti nínú ẹ̀sìn ìmọ̀ wọn ìmọ̀ tíyàn ní tíkọ̀nú ẹ̀yìn ẹ̀sìn wọn gan ní ẹ̀sìn ta ní tíkọ̀nú ẹ̀yìn kìtí pa tí wọ́n kàn nímọ̀ lásán tí ẹ̀sìn wọn wá sí gíní tí ò lálàáfíà so wọ́n láwọn yìí wọ́n ní wàlá buddha an yà ẹ̀tẹ́niyà muslimuna bil jihati lẹ́tì yà kùdúnà anhal fatwa Allahu akbar wọ́n ní ọ̀ràn ẹ̀yẹn ni ọ̀ràn ẹ̀yẹn ni kí mùsùlùmí kó pàtàkì kó dẹ̀ tàkólé kan ibi tí ó ti máa gba fátúwà rẹ̀ ẹgbọ́ ọ̀rọ̀ tó dáa gidi gan ni èèyàn máa ń wo ibi tí ó ti gba fátúwà ni torí fanzuru amman ta'khuduna dinakum وتقواه وورعه واعتماده على الأحاديث الصحيحة wọ́n ní ká máa mú ìmọ̀ ẹ̀sìn látọ̀dẹ̀ tó yẹ pé amọ̀lẹ́ni rí amọ̀lẹ́lùpáyọ̀ ọlọ́run bá amọ̀lẹ́ni tí ń jìnà sẹ́sẹ̀ amọ̀lẹ́ni tó yẹ pé ó máa ń gbára lé àwọn hadith tó lálàáfíà wàhádàmì tààtúbìhí almazhabi táàtì mọ́lẹ́ni tó yẹ pé kò ní mazhabi kan tó dún ní mọ́ kòkòkò pé mazhabi tó wọ́n máa lòrè o ibi tó ń ti mọ mọ́rọ̀ nìyẹn gbogbo tó bá wù kí mọ́sàbí mi sọ kò sí kàtọ́ kàn ún mọ́sàbó táwa ń lòrí wọ́n lẹ́yìn tá bá ti mọ̀ pé kò ní gbogbo àwọn àpalapala yìí lọ́wọ́ òun ni ọ̀yẹ̀ káwọn mẹ́sàn-án lọ́dọ̀ rẹ̀ nam ẹni tó yẹ sí pé òun rìn pẹ̀lú ẹ̀rí ni ẹni tó yẹ pé in tó dún nímọ́ tó sì làbọ̀ rẹ̀ whatsapp manhajù tí ò ní jáse jù tí ò sì ní jáse tó ibẹ̀ ló dúró sí so irú ẹgbẹ́ pé kò ní máa mọ́rọ̀ lé kókó kò dẹ̀ ní máa mú ọ̀rọ̀ lé kókó ọ̀rọ̀ tí ò lé kókó tí ṣẹ̀ríà ò mú lé kókó kò ní mú lé kókó ìtí ṣẹ̀ríà bá sì mú lé kókó kò ní mú dẹ̀ méjèèjì náà mú wọ́n ní fàlátàṣá dúdá wà látàṣáhù kò ní tàṣejù pẹ̀lú kọ́mọ mú nǹkan kankan ní nǹkan tí tí ò le kò sì ní mú nǹkan rọ̀ ní nǹkan tí ó yẹ yóò wà láàrin gbogbo ni in tó bá yẹ kó mú le yóò mú le in tó bá yẹ kó mú rọ̀ yóò mú rọ̀ yóò dẹ̀wọ́ mi tó bá yẹ kó ti dẹ̀wọ́ yóò fún ọwọ́ mi whatsapp yà nìyẹn tí ò bá yíyọ whatsapp tí bá ní nǹkan wà nínú sẹ́ńpé àárín gbogbo ní wọ́n ní nǹkan wá ń sìn láàrin gbogbo méjì eléyìí ọ̀dá eléyìí ọ̀dá ilé ni pé yushbihu hadha wa yukhalifuhu wa yushbihu hadha wa yukhalifuhu nǹkan pé ní wàsà fẹ́yà nìyẹn yóò jọ eléyìí yóò tún yàtọ̀ sí yóò tó jọ eléyìí náà yóò tún yàtọ̀ sí yóò níbi tó ti mú ibi eléyìí níbi tó ti ó túmọ̀ sí pé yóò jọ mọ̀tàṣádìdù níbi tó bá ti mú nǹkan le kankan tí ṣẹ̀rí àti ní ká mọ̀ le kankan yóò sì yàtọ̀ sí mọ̀tàṣádìdù ibi tí òun ó ti máa mú nǹkan rọ̀ nígbà tí bá mọ̀ le yóò wá jọ mùtàsáìlù níbi tó bá ti mú nǹkan rọ̀ nígbàtí ẹ̀dà bá ní kó mú rọ̀ yóò sì yapa sí níbi tí bá ti mú nǹkan lè nígbàtí lè yóò ní mú nǹkan lè rárá ní ti ẹ̀yẹnyẹ́ ẹ lọ nǹkan tán pè ní tààrífù wàsàfíyà ni yushbihu hadha wa yukhalifuhu wa yushbihu hadha wa yukhalifuhu tó wá ní ẹ̀pàtàtíyà ní pé kò ní mú nǹkan kan ni títí ẹ̀rẹ́ àbá sì túwọ́lẹ̀ tó bá dẹ̀ ó dẹ̀ ìtàpẹ̀ ní wàsàtíyà nìyẹn o ní mú nǹkan tí ṣẹ̀rí ọba múlé kó múlé o sì ní fọwọ́ yẹpẹrẹ mú tí ṣẹ̀rí àbá ṣe kí ni tó bá fún wọ́n mọ́ ilé ìbáyìí ṣẹ̀rí aláti máa bí sòsùn wọn gbogbo tàbí àtọ̀ kéde pé làákàyè ẹni ọmọ sọ wípé nǹkan le àbí nǹkan yẹn rọ̀ kéde làákàyè ló fi máa ṣèdájọ́ lórí líle nǹkan àbí rírọ̀ nǹkan ní tí ọba ti bá fẹnu tiẹ̀ mu ló le <laughs> irú ibo fẹ́ fi ẹ̀fùsùsùn ọ̀fáwà káwà máa fi sin tó yẹ pé òṣùwọ̀n tó yẹ pé ìfẹ́nú tí ẹ ló fi ṣe mẹ̀ìyàwó lórí tó le àti tọ́rọ̀ ṣẹ̀rí àná fi ń ṣe mẹ̀ìyàwó ẹ̀rí ni mẹ́mí ṣe mẹ̀ìyàwó lórí tó le àti tọ́rọ̀ ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam yóò lè máa àwọn èèyàn míì níbi tó yẹ kó ti lè máa wọn ànábì ó ti so ilé báyìí ni bàbá yìí ń sàlàyé lọ níbi ìnà tí mo ń kà fún wa wọ́n ní huwal khabiru alladhi nas'aluhu irú ẹni tó bá ní báyìí lólùmọ̀ torí ẹ pé eré ìta fẹ́ bèèrè mà lọ́wọ́ rẹ̀ síbà nísìn arrahman fas'al bihi khabira wọ́n mú ayàyàn wá lẹ́rìí síbà nísìn pé ọlọ́run ọba tí ń jẹ́ arrahman tá bá fẹ́ wá mà nípa rẹ̀ àwọn tó bá nímọ̀ nípa ọlọ́run yẹn láti gẹ̀yìn ọlọ́wọ̀n bá kòrò lọ síbi ká wà mọ̀ nípa ọlọ́wọ̀n bá lọ́dọ̀ àwọn tó ń nímọ̀ nípa nǹkan yìí wọ́n ni wàtàmáìwò للمحاضرين الذين يعملون على توعية الأمة ìpínlẹ̀ kejì ní ẹ̀rọ ṣẹ̀fún ti sàwọn àfáà dáma gba fàtíwá lọ́dọ̀ wọn báyìí wọ́n wá ní bákanáà ká ma gbọ́ àwọn lecturers àwọn olùbánisọ̀rọ̀ àwọn tí ń dìíbà lectures àwọn tó jẹ́ ká máa gbọ́ kéṣẹ̀sì tí wọn náà wà iqamatil hujja àwọn tó jẹ́ sí pé wọ́n fẹ́ gbé ẹ̀rí dúró fáàlì ń mọ̀ yìí níbi wà sí wọn ká máa gbọ́ wà inkari munkar àwọn tí máa ń takò aburú ṣẹ̀rí tí wọ́n tẹ́sí làbá sọ pé inkari munkar sẹ́mọ̀ nǹkan tágbà lérò tí kọ̀wàrí jìbá sọ pé inkari munkar àwọn ìfúwánù sí ń bá sọ ní ká takò jọba ìtàngbà lérò pẹ̀lú ìkárù mú kárù yẹn so irú àwọn àfá àti bá wá ń takò jọba ìwọ́n ni ẹ̀hẹ́ àwọn eléyìí àwọn tó ń ṣe ìkárù mú kárù yẹn so nínú àwọn òṣùlù àwọn ẹ̀tẹ́sílà àti àwọn kọwàrí ní ìkárù mú kárù wa tẹ bá lẹ́rí ìkárù mú kárù sẹ́gbẹ́ ìgbẹ́ tíṣẹ́ rápẹ́ wà sí ìtòtọ́ ni ẹ̀yin ò ní mọ̀ wípé in táwọn gbé sábẹ́ ìtumọ̀ ìkárù mú kárù yàtọ̀ sí ìtẹ́ni ìgbà lérò pẹ̀lú ìkárù mú kárù kódà tí mo tẹ́sílà bá sọ pé tawhid kéde tawhid tẹ́yìn gbọ́ ìyẹn làwọn pè ní tawhid tẹ́ bá sọ pé adlu tí ágbì ò sí nẹ́sìn kí sí ágbì sẹ́yìn gbóyí yẹn làwọn gbóyí ẹ̀jọ́ ìdájá wa nìsìn wọ́n ti láwọn ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú nǹkan yẹn so wọ́n láwọn àfà yìí àwọn tó yẹ sí wọ́n mọ̀ sí nǹkan rùn múnkar wọ́n ni àmúrúhù muhimmun tí ibi náà ìṣàkíyà ti fàdí filibaiti muslim wọ́n ni ọ̀rọ̀ àwọn àfà àtàwí pàtàkì gan ó pàtàkì gan lábala pé bóò láti fẹ́ rí èèyàn bọ́lá yìí fẹ́ rí èèyàn kan nínú ilé mùsùlùmí ó pàtàkì yàn tẹ́yàn bá fẹ́ rí àwọn èèyàn kí èèyàn máa gbọ́wà sí wọn a fi rí àwọn èèyàn rí wọ́n ni wà àṣírí tọ́tù ha ó láì mọ̀tàwà sí rọ̀ wà lílá ilhamd wọ́n ní kẹ́jẹ́ tàwọn táwọn yìí tán mọ̀rú àwọn wà sí ìṣe ọ̀pọ̀ gidi gan adúpẹ́ fọ́lọ́mbà ẹ́ wọ́n ni ẹjẹ́ bàbá dáadáa gẹ́gẹ́ bí àwọn kéṣẹ́ ti Sheikh Abdullahi ibn Quraysh ṣe jẹ́ bá ní so wọ́n ni wal ustaz Muhammad Qutb hmm. àti àti kíni àti kéṣẹ́ẹ̀tì alustaz Muhammad Kutu àgbákóyàn wọ́n ni kéṣẹ́ẹ̀tì wọn ẹ̀ ọmọ Sayyid Qutub ní ẹ́ mo ti sàlàyé fún wa lánàá díẹ̀ wa sheikh abdulrahman adawtari wọ́n ní òkè tẹ́sì tí wọ́n náà sheikh abdulrahman adawtari wọ́n ní wa sheikh muhammad jamil ghazi a sheikh muhammad jamil ghazi hmm. irú àwọn yìí náà wa sheikh umar al-ashqar hmm. irú àwọn yìí náà ẹ máa gbọ́ kéjẹ́ tí wọn gbogbo àwọn orúkọ tí mo ń gbogbo ẹni tó bá mọ̀ nípa al muslimun yóò ti máa irú àwọn orúkọ tí mo ń wọ́n Sheikh Safar Hawali ìwọ́n tó bá ti ẹ̀mà púpọ̀ ó ti mẹ́lẹ̀ Safar Hawali irú sheikh irú ti yẹ́rẹ́ kẹ́sẹ̀ tí wọn wọ́n Sheikh Abdulrahman Abdulsamad irú yàn náà wọ́n Sheikh Ihsanu Ilahi Zohir tí a máa fáwọn náà ògbóǹtarì yìí ìṣòwánù burúkú iná wà fá ìṣòwánù Ah, wa sheikh salman al-auda ẹ̀tùmayún eh, <laughs> wa kathirin min ashriqati sheikh ahmed al-qattan àtọ̀pọ̀lọpọ̀ hmm. àwọn kéjẹ́dì sheikh ahmed al-qattan wa sheikh aib al-qarni <laughs> ẹ̀hẹ́ wa sheikh nasir al-umar ṣe <laughs> so pẹ̀lú àwọn kàjí mọ́ dákọ̀ yìí ṣe tí ń dáòtì wípé kútúbí ni bàbá Muhammad eh, sọ́lì alìmọ̀lẹ́jì báyìí ṣe tí ń dáòtì báyìí ṣe wé gẹ́gẹ́ pé ó tẹ́ mistake bá <laughs> ṣe àgbé ń tò wọ́n ni Sheikh Nasir al-Umar wa ghairihi àtàwọn míì tuntun yàtọ̀ sí wọn nafa Allahu bihim ọlọ́run bá kó bá kójé káwọn yẹn sáǹfà ní lára wọn nǹkan ti dé so wọ́n ni wà kán wàjádìna fi àṣírífọ́tí àtfààlì min tàfírin kẹbírin àléhìn wọ́n ni mélòó mélòó àwọn kéjẹta àwọn kéjèké náà tó wà rí tàbí tó sáǹfààní gan tó yẹ kó lápá dáadáa tó lápá tó pọ̀ lára àwọn ọmọ kéjèké sàwáhùn fi hifzihim lè súwárí muta'addida min qari'in saghirin yatlub wọ́n ni kò bá jẹ́ pé bóyá wọ́n máa há àwọn oríṣiríṣi àwọn súrọ̀ látọ̀dọ̀ kọ́rí ǹkan tọ́jọ́ ọmọ kékeré kan tán mọ̀ gbọ́ ẹwà òkèsẹ̀ta àwọn ọmọ kékeré náà tí wọ́n mọ̀ gbọ́ tó yẹ pé àwọn ọmọ kékeré ọmọ kẹ́kọ̀ọ́ lára wọn bóyá bí ọmọ kékeré kan tó yẹ pé kọ́rí wù ní fẹ́ẹ́sì tí bá ń ka kọ̀ránì sínú kéṣẹ̀tì so àwọn ọmọ yóò mọ̀ gbọ́ wọ́n ní mẹ́rin mẹ́rin wọn kan tó sàǹfààní wà àbíkárì yawm àti àwọn àdáàbà àwọn ẹ̀kọ́ islam oríṣiríṣi sí yíba ìsìn wa anashid hadifa hmm. àtàwọn anashid tí ó láfojúsùn tí ń pèpè sí hmm. wa nahwi dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tún jọ bẹ́ẹ̀ eléyìí ni Muhammadun Salih al-Munajjid nínú tí a tó pè ní arba'ina nasihatan li islahil buyut so eléyìí báyìí yóò ti dé káyé wa irú èèyàn wo ni Muhammad bin Salih al-Munajjid irú èèyàn wo ló jẹ́ so pé kutubiyun ikhwaniyun ururiyun òṣèré ni èyí báyìí so ẹni tó ẹ́pọ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí tó ń tẹ̀lé orí àwọn alikhwan muslimun àwọn sururiya òun náà ni Muhammad bin Salih al-Munajjidi so lẹ́yìn tí mo ti sàlàyé yẹn inú nǹkan tó tó wá kù tó ẹ kí n sàlàyé ni pé kí ló ṣokùnfà tán fi ti bàbá yìí ní Saudi gan torí pé wọ́n ti mọ́lé kódà tí n bá ṣàṣìṣe tí n bá ṣàṣìṣe mi ìṣúọ̀ dáadáa bẹ̀ẹ̀ tí nǹkan tó lékè lórí ẹ̀mí mi ní seventy ni pé ó ṣì wà láti wà lédìsí àtàwọn nǹkan tí mo ṣe rí ó sì wà láti mọ lébi sìn thirty percent tó kù for the benefit of doubt. so yìí báyìí kí ló ṣokùnfà tán fi tì mọ́lé eléyìí náà wà ní nǹkan tí a ní láti mà tí wọ́n tàbùkù fún ni gẹ́gẹ́ bí àwọn ìṣòwànù nàìjíríà ti ń sọ pé àwọn afá àtayé ṣe ìjọba Saudi wọ́n tí wọ́n mọ́lé wọ́n ti kí wọ́n bá ń ṣe yẹn so máa dá wa padà lọ síbi mawki'u kan tó jẹ́ mawki'u tó máa ń gbé ìròyìn lárúbáwá kullul akhbar so ẹ jẹ́ ká lọ wo kí ni wọ́n sọ nípa ìṣẹ̀lẹ̀ bọ́n ṣe ti Salih al-Majid kí láwọn ẹ̀sùn tí ìjọba Saudi kàtí lọ́rùn tàbí ti mọ́lé so kullul akhbar àti èyàn bá fẹ́ wo ẹ arabic.sputniknews.com so arabic.sputniknews.com àárí nǹkan tí mo sọ yìí àárí ńbẹ̀ so ìgbàtán sọ̀rọ̀ nípa ìròyìn yìí ní abẹ́ aláìlámù al so wọ́n sàlàyé kí ni nǹkan tí ó fà tí wọ́n fi ti Muhammad bin Salih al-Munajjid tán fi ti wọ́n mọ́lé ní Saudi Arabia so wọ́n ni nazarat almahkamatul jaza'iyyatul mukhtassatus saudiya قضية الشيخ السوري محمد بن صالح المنجد المقيم في المملكة wọ́n ní ilé ẹjọ́ eléyìí tí wọ́n fi máa ń ṣèdájọ́ lórí àwọn èèyàn lórí kílẹ̀ tán tó yẹ kí a gbé fún lágbájá lórí ní tó ṣe yìí ní Saudi wọ́n náà wòye sí ọ̀rọ̀ olùmọ̀gbà tí ó jẹ́ ọmọ suria. ẹjọ́ mo sọ pé Syria ní pè ní Syria Muhammadu Sọ́rẹ̀ Minajid ilé tó ń gbélẹ̀ Saudi naam wọ́n kó ti masọ́dírù bí tá ti rí ọ̀rọ̀ yẹn so wọ́n wá sàlàyé pé nǹkan tó fà á tí wọ́n fi ti Salih al-Munajjid mọ́lé lórí ìyà tí wọ́n pè ní uqubatun ta'ziriyya ìfìyàjẹyàn tó jẹ́ di ta'zir títí ìkìlọ̀ fún lórí pé a fi ìyà yìí a fi fà ó létí ni o tó bá tún jẹ́rú ẹ̀wù tọ́wọ́ bá tún bà ó léwu oníyà tí wọ́n fi jẹ Salih al-Majid alákọ̀ọ́kọ́ lórí nǹkan tí wọ́n kà sí lọ́rùn ní ẹ̀sùn oní ta'yiduhu jama'ata ansarillah ó ran àwọn jama'a ansarullah ó ràn wọ́n lọ́wọ́ ṣe àwọn jama'a ansarullah yìí àwọn al-Houthiyun ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn Houthiyun jẹ́ àwọn tó ń pè bẹ́ẹ̀ òun làwọn Shia tí wọ́n ń bẹ ní Yemen tí wọ́n ń lọ́ọ̀tì àtáàkì láti Yemen sí Saudi àwọn ṣòsì yìí wọ́n burú gan ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ní ní Yemen kò kéré kódà àwọn ni wọ́n ń ju bọ́ǹbù sí àwọn mọ́ṣálásí àtàwọn ilé ẹ̀kọ́ àwọn àfáàsúnnà ní ní Yemen ẹ gbọ́ pé àwọn àfáàsúnnà Yemen wọ́n sá ní Yemen wọ́n sá lọ sọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ lárúbáwá lásìkò kan kódà èyí tí ń bẹ ní Sudan ní sun nísìn bí tíìdì sí ń bẹnu wọn tí wọ́n ti lè padà èyí tí ń bẹ ní Saudi ń bẹnu wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn mí kọ́kọ́ sá kúrò ní àwọn ìlú kan ní Sọ̀náyà tó jẹ́ kápítà Yemen wọ́n sá lọ sáwọn ìgbèríko gbà tó yá táwọn ẹ̀sì yìí ní ẹgbẹ́ tó gbà àwọn ìgbèríko yẹn náà wọ́n tún ó pé ń kálukú wọn sáfẹ́ ní ara wọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn brothers náà ti pa ò kódà àwọn brothers sọ pé wọ́n wá láti UK tán wá látàwọn Europe náà tán wá kẹ́kọ̀ọ́ ní ní yemen omi inú wọn ọlọ́run ní kó bá ṣẹlẹ̀ yẹn rìn so àwọn alṣòfiyún alṣòfiyún ohun làwọn ṣíà tí wọ́n ń ṣe àtáàkì láti yemen sí saudi gba tí wọ́n fẹ́ fi yemen ṣe military base láti máa fi lọ́ọ̀ṣì àtáàkì saudi sẹ́ni pé yemen àti saudi jọ pàlà báyìí so àwọn wọ̀nyí àwọn náà ń pè so wọ́n fi ẹ̀sùn kan muhammadu sọ́rí almunajiri pé ó ràn wọ́n lọ́wọ́ ọjẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀sùn tó fi kàn òun náà ni pé ó tún ran àwọn jama'atul ikhwanil muslimin tó ràn wọ́n lọ́wọ́ ní muhammadun salih al مع الفصائل العسكرية المقاتلة في سوريا والعراق ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun àwọn tí wọ́n ń jà ní Syria àti Iraq wọ́n trace èdè bẹ̀ kò dẹ̀ sún ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi kàn so eh, eléyìí àwọn ẹ̀sùn tí wọ́n fi tí wọ́n fi kàn nìyẹn kódà wọ́n ní ó bá débi wípé wọ́n máa ń béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ láwọn tí wọ́n ń dàlú káàkiri tí wọ́n ń tọ́ra wọn ní mùjàhìdú ní tó yẹ pé o mọ̀ ń ṣe fatuwa fún wọn tó yẹ báyìí nínú àwọn ẹ̀sùn tó tún fi kàn bákan náà òun náà ni àtàrídù alẹ́kìtálì fi sóríà ó encourage àwọn èèyàn pé ká lọ jà ní sóríà gẹ́gẹ́ bí Yusuf al-Qaradawi náà ṣe ṣe tí ń sọ pé kòmgọ́ọ̀dì kòmgọ́ọ̀dì ẹ̀dì bí ẹlọ́jà òun àtàwọn ìyàwó àtàwọn ọmọ tiẹ̀ wọ́n jókòó sílé wọ́n sọ fáwọn ọmọ ọlọ́mọ pé kán dìde kán lọ ní sóríà so wọ́n ní ó ń encourage àwọn èèyàn ó ń gba àwọn èèyàn níyànjú kan lọ sí kan lọ jà ní Syria wa wasafa dhalika bi annahu al-'awdatu lil-khilafati al-islamiyya ó dẹ̀ ń ròyìn nǹkan yẹn fún wọn wípé ìjà tó ń jà ní Syria wọ́n fẹ́ fi dá khilafa islamiyya padà ní Allahu akbar pé ìjà tó ń jà tó ń ní Syria tẹ́kọ́ um, um, president Syria bí ẹ̀ wọ́n lẹ́yìn fi dá àṣìláfàtì islamiyya padà ní ẹgẹ́ bí àwọn ti ṣe ìrọ́kì náà ti sọ pé ìlàfà làwọn fẹ́ gbé dìde ẹ̀tí ọ̀nà sáà máa yìí so wọ́n ló ń sọ fún wọn bẹ́ẹ̀ pé ká máa lọ ṣerú nǹkan yìí ìgbà tí àwọn ọmọ brọ́dà kan tó wọ́n ń bá mi tó ní àwọn àfáà súnlẹ̀ ti ṣe fájúwá pé ìjà gidi àrígi ló ń lọ ní Syria káwọn lọ́jà wọ́n á pè mo ṣàlàyé fún gbàun ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tí ládùúgbò iná ni ti ń bá sí ọmọ ẹ̀ ń tì so olóhun ó ń sọ ń gbà ń kó n tó lọ àbí kó n tó kó tó má lọ mo lọ́nà lọ́mọ nìkan wá kọ̀ mọ́ bá mi lórí ọ̀rọ̀ yìí mo bá kó mo bá ṣàlàyé fún báyà báyà nìkan ṣe bí báyà nìkan ṣe farabalẹ̀ ohun kankan kankan báyìí alhamdulillah ṣá padà lọ́mọ. nígbà tó ọ̀rọ̀ dájú dáwà tẹ̀lé nísìn ṣé bá nísìn ó ti padà tún di ọ̀tá olúwa rẹ̀ báyà tó bá ti lọ́ngbà yẹn ni báyà ọ̀rọ̀ dájú ò tẹ̀lé ṣe jú ẹ̀ kó gbọ́ mọ́ àrán gbà yẹn tí ọ̀lọ́ mọ́ kò sí tó wá ní tòótá olúwa rẹ̀ ní orí ìdámújù yìí ṣẹ́jọ́ so sẹ́ni tó fún ìgbèrà lọ tí mu sóun so ìsóòsì lọ́lọ́kùnrin wọn máa fi ń dúpẹ́ dámjù dáhàwà pẹ̀lú àwọn ìhwà nìyí òun lọ́wọ́ di pó dé táà ń gbógun ti nǹkan yẹn pé bóun láyé fẹ́ ṣe dámjù dáhàwà pẹ̀lú àwọn ìhwà bóun ní dáhàwà sàlàfíà ṣe ń papọ̀ pẹ̀lú dáhàwà ìhwà dáhàwà lápé kíní náà ibi bóòlù ṣe papọ̀ síbi tí bíi ìfúnwánu pé pẹ̀lú tẹ̀sí ní kájòkó sí kò sórí àga kan náà ká máa ṣe dáwà tó túmọ̀ sí pé ibi tẹ́ ń pè wá lọ ibi ká máa ṣe dáwà ìfúnwánu èmi ò mọ ibi tí dáwà wa ti papọ̀ ìpèpè wa àfojúsùn rẹ̀ mọ ibi tó ti papọ̀ so eléyìí báyìí ó ń gbà wọ̀nyàn níyànjú bàbá yìí ń gbà wọ̀nyàn níyànjú lórí pé kí wọ́n lọ síbẹ̀ pé khilafa khilafa islamiyya ló fẹ́ dìde so wọ́n ló ń ṣe léyìí rèé lórí prógrámù ẹ̀ka tó máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ wàdálíkà abrobarnamij usbu'i sí qanatin fada'iyyatin wọ́n ló ń ṣe léyìí lórí prógrámù ẹ̀ka tó máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ní orí ẹ̀rọ ayélujára ní wọ́n ní bákan náà nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun ni pé ọ̀dàmà dáàmà ìmáàlì di ashkhasin ó fi ó náwọ́ ìrànlọ́wọ́ owó sáwọn èèyàn kan tó jẹ́ sí wípé àwọn èèyàn yìí àwọn tí wọ́n rìn lànà à ń dà lóru káàkiri káàkiri náà ni tó pẹ̀lú báwọn ń ṣe jihad àwọn so wọ́n lélẹ̀ ìwọ́ wá ń ṣe bèwà fífọ́ tí ahadi akọ̀rídì ó ń ṣe látọ̀dọ̀ ìkan nínú àwọn tán jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ fámílì ẹ̀ fún ọ̀fíní mà póhun ló ń ṣe dáàmù ni so òun sì ló ń ṣe ìrà ìpìnṣó lára àwọn so eléyìí báyìí òun làwọn ẹ̀sùn tí wọ́n Muhammad bin Salih almunajid lórí bí wọ́n ti tì mọ́lé tó ti kọ́ wá tì mọ́lé ní Saudi Arabia so wọ́n rí pé ẹni yìí rí nínú àwọn tí ó ń jíjẹ́ pẹ̀lú àwọn àdìkwánù muslimun so lórí bí àwọn ọmọ ìlú wọ́n ṣe ní ma gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu ló ti di pé àwọn ọmọ ìlú wọ́n ma gbógun ti ìjọba wọ́n ma bájọba jà fáwọn fẹ́ gba ìjọba lọ́wọ́ túláàsì ẹ wá gbogbo àwọn àwọn ìwà yìí tí wọ́n ń wù yìí náà ní àwọn ìwà dàlúrúdàlúrú yìí tí wọ́n ń wù káàkiri wọ́n kà fi ń ba iye ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ jẹ́ ni wọ́n dẹ̀ fi ń fi ẹ̀mí àwọn ọ̀dọ́ tó yẹ wúlò fún Islam wọ́n fi ń fẹ̀mí wọn ṣòfò ni wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin dẹni tí ò lọ́kọ mọ́ dópò ọ̀sánjà láwọn ọmọ kéékèèké obìnrin wọ́n fi sẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà di tí ó dá légbodò ni wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin di ẹni tí ó yẹ sí pé ó dà láàrù ara ọ̀pọ̀lọpọ̀ ọmọ di ọmọ òrukàn yìí tí mo fẹ́ béèrè ní mo fẹ́ bá dídẹ̀ mo fi ń ṣàlàyé lè ní pé ẹ wò bàtán tí ń bá president Syria fa wàhálà ǹjẹ́ wọ́n ríjọba gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sí now ẹni nǹkan ò ẹni kò ṣe dáadáa ẹni nǹkan ò dáa lẹ́fẹ́fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ nítawà béèrè ní pé ṣé hálù wọn síwájú kan tó òun ló bẹ́ta hálù wọn nísìnyí ni àbí hálù wọn nísìnyí lọ bẹ́tà ìgbà tí wọ́n ti ìbàjà yẹn sáàbì sọ pé bóyá ìjà tẹ́ ti o bóyá ó tiẹ̀ ẹ̀ sì rí mi gbọ́ yìí gbogbo ìjà tẹ́lẹ̀ ìjà náà rí ẹni tẹ́ fẹ́ gbàgbára lọ́wọ́ rẹ̀ agbára ti ń bẹ lọ́wọ́ rẹ̀ di gbídò ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ló ti dẹni tí ò ní sẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ló ti da láàbò ara ẹlòmí ti fọ́ lójú ẹlòmí ti gé lápá ẹlòmí gé lápá àtẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ló ti kú fẹ́rà ní sí ẹ wá lọ wo ẹgbìyànjú ẹ lọ wo bí Súríà ti rí síwájú kí ó tó di pé wọ́n gbé wàhálà pé àwọn fẹ́ gbàjọba yìí àwọn fẹ́ lé Assad ìdànù ẹ lọ wo bí Súríà ti rí nígbà yẹn ẹ wá wòrán ẹ̀ bó ṣe rí ẹ lọ wo bó ṣe rí nísìn láyà kí ìbò kankan láyé àti ìhùn kankan ẹni tẹ́lẹ̀ fẹ́ yọ kún mẹ́ kò kún mẹ́ dùn ní àgbákò sí ń tẹ́yìn eléyìí láàrù súnnà tó jama àti máa ń kílọ̀ níbi ìjáde lólórí lórí kódà kó jẹ́ sí olórí yẹn kó sí kúfùrùbà wà tẹ́ẹ̀ ń dàwọn èèyàn láàmú ànábì sallallahu alaihi wasallam ó ti dáwà ó dẹ̀ àáṣà lábẹ́ olórí àwọn kèfèrí nígbà tó wà Mẹ́kà tí lọ́wọ́ bá àdéjẹ́ ń sọ fún ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ni àbí àti gbàgbé àwọn àyà tó ń sọ fún wọn kán ṣe sùúrù lórí gbogbo nira tó fi ń kàn wọn nígbà tán wà Mẹ́kà ṣe gbà tán dé Mádínà lọ́wọ́ bá àdéjẹ́ ló tó yọ̀ǹda fún wọn nígbà tágbára dé tán ní ọlọ́wọ́ bá tó túnmọ̀ sí pé kódà kẹrí kó lórí kó sí kúkú bà wà tẹ́ẹ̀ bá lágbára ẹ gbọdọ̀ jáde tẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ in tí ó ṣẹlẹ̀ lẹ́rí tí ṣẹlẹ̀ ni tí àwọn sàràfíà yẹn wọ́n lójú ni ni bá ti ní kí ẹrin nǹkan bí ànábì sallallahu alaihi wasallam ṣe rìn kí ẹ lè bá rí ìrànlọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn ẹni ìsájú ṣe rí ìtàwọn ọmọ ẹgbọ́ yé sí ni pé èyàn sójú bí ànábì sallallahu alaihi wasallam bá yẹ sí eléyìí tó bá yẹ kí wọ́n kí wọ́n sọ ní gbangba wọ́n sọ gbangba eléyìí tó bá yẹ kí wọ́n ṣe ní kọ̀kọ̀ wọ́n ṣe ní kọ̀kọ̀ eléyìí tó bá yẹ ká lu ọwọ́ wọn lò eléyìí tó bá yẹ ká lu ẹnu wọn lò eléyìí tó bá yẹ pọ́kàn lọ yẹ ká lò wọn lò ó wà wọn kí ní ìlànà sallallahu alaihi wasallam ti gbé kalẹ̀ fún wa nínú nínú àwọn marotibu inkari nukia láwọn ọ̀nà táǹgbà kọ́ tí àwọn olùmọ̀ tán gbẹ̀gbà wa hadith tí wọ́n dẹ̀gbà wá látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam so eléyìí báyìí ni àwọn díẹ̀ nínú àwọn ẹ̀sùn tọ́lọ̀wọ̀n lọ́tọ́ máa dára kádàrá ké mórí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan bàbá kọ́ọ̀lì àìmọ̀nẹ́jì tó fi kán ti mọ́lé ṣẹ́rí kúlù àkùbárù tí mo fún yí mọ́ kí mo fún yí tẹ́lọ ẹni mọ́kí ọ̀yẹn láti fi mọ́ ọ̀rọ̀ yìí wá o ní pé tẹ́lítẹ̀ bá ń ṣe bá sí ń gbà míì ẹ̀ẹ́ra àwọn míì tó jẹ́ sí pé bọ́yá wọ́n kò rẹ̀ nìyẹn so gbogbo àwọn tí ó bá jẹ́ tẹ̀lẹ̀dẹ̀yà àti ẹnìkan àwọn fẹ́ sọ àwọn nǹkan tí ò dáa wọ́n fẹ́ sọ ẹ̀ẹ́ra àwọn ìjọ pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn fẹ́ dìfẹ́ǹdì ẹ̀yìn àwọn ìgàbíyà àti ẹnìkan kọ́lẹ̀ ẹ̀rí pé wọ́n máa tako gọ́ọ̀mẹ́ntì Saudi pé wọ́n ti lè mú wọ́n kàn sàbòsí fún wọ́n ti ń jẹun ẹwà ara wọn mi tó ẹ pé ìdáwọn hmm, fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ sọ ìtàn wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ nípa ẹni ẹ̀ wọ́n mú in tó ṣe wá ẹ̀sùn tó fi kàn wá àti nǹkan míì náà táwọn míì náà ń sọ nípa rẹ̀ bí bá nìsí wọ́n wà mú gbogbo ẹ̀wà papọ̀ so ẹ̀yàn wá wo kílẹ̀ yín fẹ́ kílẹ̀ yín fẹ́ ló fẹ́ sẹ́rí kúlù àkùbárì tí mo mú wáyé kéde pé kéde pé ọjẹ́ muhammad bin sọ́lì al-munajjid tàbí sọ pé ẹ̀yìn ìwọ náà lọ wo lọ wo mọ́kẹ́yàn tí mo sọ yẹn ní mo yẹ ká ẹnu bí tèmi kàfẹ́ ká ń bẹ̀ yìí ni so wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nǹkan tí báwọn yẹn ti pín sí méjì lórí ọ̀rọ̀ bíjọba ti mú sọ́lẹ̀ àmìnájì gbogbo ẹ̀nà kó wá kéde kí wọ́n kó àwọn nǹkan yẹn wá láti takò àbí láti sọpọ́tẹ̀ so àwọn kan kó níwùsì wá ni nítorí ẹ̀mú tẹ́wọ́n jẹ́ sí pé eh, ah, nígbàtẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa kíní ẹwà lọ wá àwọn ọ̀tá tó ẹ̀ náà wá lọ sí mọ́ kí ìsálàfí kí ní sálàfí ọ̀wà tó parí tẹ́lẹ̀ tó méjì ní lọ sí mọ́ kí ò tí jẹ́ sí pé ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ náà ni ìtí ń tó yẹ ká ní tí wọ́n dẹ̀ fún wa ní nítorí gbogbo nǹkan tí mo ń sọ yìí gbogbo àwọn nǹkan tí wọ́n mú wáyìí wọ́n ń kó ti mọ̀mọ́sílù nìyába ni mọ̀mọ́sílù nìyába ẹni tó jẹ́ representative ìjọba tẹ̀sán sáà máa ń sìn tí wọ́n fi tó ń kà àwọn ẹ̀sùn tí wọ́n fẹ́ fi kan sọ́ọ̀lì mọ̀nà jì òun ni wọ́n ń kó ti báyìí mọ̀mọ́sílù nìyába ni wọ́n ń kó ti pé mọ̀mọ́sílù nìyába ń sọ ẹ̀sùn báyìí ẹ̀sùn báyìí ẹ̀sùn báyìí níjọba kà sí lọ́rùn nǹkan báyìí la mú fún nǹkan báyìí la mú fún so ọ̀rọ̀ dàrẹ́ ìsádọ̀rọ̀ mọ́sílù níyàbà ni wọ́n tó bá dẹ̀ fẹ́ tó bá dẹ̀ fẹ́ rí so lọ wo bí tí mo sọ yẹn àwọn sáàtì mo sọ yẹn wà nǹkan mo sọ yẹn bẹ́ẹ̀ so látara báyìí so eléyìí náà ni ó jẹ́ ṣókí nípa ìtàn nípa Muhammad Salih al-Munajjid so eléyìí tá ti bẹ̀rẹ̀ látàná tá gbé láti bóun náà ṣe bí gbolo kẹ́kọ̀ọ́ rí báyìí sìn so tó fi wá di pé kí ni irú manhaj ogan ló rìn tàbí wá bá débi pé kí lọ fà tàbí tì mọ́lé ní Saudi nígbà yìí sùn gẹ́gẹ́ bí sọ eré tó ti lékè ní pé ó sì wà láti mọ́lé so ibáyìí so ẹni tó wá jẹ́ sí pé wọ́n ti mọ́lé pẹ̀lú àwọn ẹ̀sùn tá kà sí lọ́rùn sírù tí rẹ̀ ní báyìí lọ́yẹ fáwọn èèyàn sí ibáyìí sùn ẹ̀dàkùn sórí ọlọ́run ọba so kí ni a fẹ́ fàyọ ń bẹ̀ tá a lè rí nínú alkitab àti sunna àtàwọn àfáà mi tí wọ́n mọ́ tí wọ́n lẹ́bọ lọ́rù tó wájẹ̀ wájẹ́ sí pé a mú tíra yìí náà rí nítorí àti wọ́n àwọn èèyàn gẹ́ǹsì ẹ̀kọ́mọ̀ tí ìburú jù tí kìí bá ṣe pé irú àwọn tán mú tíra ìsọ́nà fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn Ramadan ni wọ́n mú láti lè polówó ẹni ìfáwọn èèyàn ni láti lè pèpè sọ́dọ̀ rẹ̀ bí ẹni pé àfà súnà tó lórí dé ni ṣùgbọ́n pé káàdìdì tẹ́bùrú kó tó di pé wọ́n padà wá kó bá wọ̀nyàn ní àwùjọ so ilé ìbáyìí rèé ká sọ́ra fún irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n mọ̀ polówó irú àwọn èèyàn yìí fún wa torí pé nǹkan tí ó so àti yẹ́ sí pé irú ìpèpè tí irú nǹkan báyìí ó ti ń lọ láwùjọ wa so eléyìí báyìí lọ́fà tó fi jẹ́ sí pé àwa náà gbọ́dọ̀ ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ àwùjọ yìí so láti tètè se kìlọ̀ fáwọn tí wọ́n bá ń wá òdodo ṣe bá ń sọ gba ìtànjẹ so kán mọ ibo náà ti fẹ́ mú ìmọ̀ ẹ̀sìn wọn so inshallah kerim so a máa tẹ̀síwájú lọ́la níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí àwọn nǹkan tí ó bá tó kàn tí ó pàtàkì tó yẹ kí á ṣàlàyé kí àwọn èèyàn kan lò àlábà lórí ọ̀rọ̀ sí wọn so abẹ́ náà bá lọ subhanahu wa ta'ala ọlọ́ba kí ó mọ nǹkan kan wá dúró lórí òdodo gbogbo àwọn ọmọ yá wa tí àwọn wà lójú ọ̀nà ànù so abẹ́ náà bá lọ subhanahu wa ta'ala kó dáwọn kí ó dá wọn padà ọlá ìjọ kan sọ náà bá lọ subhanahu wa ta'ala inú nǹkan tí ìgbọ̀rọ̀ mọ́ mẹ́nubà bọ́yá máa sí mẹ́nubà lọ́la tó kún mú kọjọ́ ti lọ o ní pé àwọn kan ń gbé káàkiri pé Muhammad Salih al-Najid wọ́n ló ti túbá ààrẹ́jẹ́ ká tọ̀rin ìdímọ̀ ọdún ìtọ́lá káfí wá kó papọ̀ pẹ̀lú àwọn kan ní ti ọba so abẹ́lọ́ba lọ́sùn tẹ́lá ìta sọ iná kọ́lọ̀n kí ó jí kó sáǹfàní fẹ́ nìkọ̀kan wa alájọ́ kan sọ́nà lọ́sùn tẹ́lá kọ́lọ̀n kó mẹ́dàlú aláyà abẹ́lọ́ba lọ́sùn tẹ́lá pé àwọn nǹkan yìí kọjẹ́ pé nítorí tòun ọlọ́run nìkan la fi ń ṣe irú bàbá tọ́lẹ̀ ànúlẹ́jìrì ní àkókò ní nǹkan kan tí a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kéèta kéèta kéèta fún nítorí ọlọ́run tíyàn tíyàn bá máa rí kéèyàn máa ń ṣe kéèta rẹ̀ ṣé wàá nìyí ní tí èdè kó yá òun yẹn ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ kéèta ọ̀rọ̀ tí wà ọ̀rọ̀ pé àníṣẹ́ ọlọ́run ọba lọ́sùn bá wọn tára ò sí wálé ni tí ó máa tí wọ́n fi kó parun báwọn èèyàn so ẹ eh, eh, wọ́n bínú wọn ni wọ́n bínú wọn ni ṣe àtún bínú wọn sọ́ọ́lì ọ̀nà méjì náà báyìí ìyẹn tí ìrírí fún ìyìnbójú ara mi rí báyìí lẹ́yìn fọ́tò rẹ̀ tí mo máa rí mọ́dá àmọ́ ohun tí bá rí o ṣùgbọ́n ìyìnbójú ara mi rí báyìí ní fètètè báyìí lójú ayé rí báyìí kò ti mà mí rí àdìyí adákòóso lọ́rọ̀ gbà nípa òyìnbó ọmọ sóríà tí mo sì ní òògbésí ayé rẹ̀ láti kékeré tó fi dàgbà sáwọ́dí ló ti lò kí lọ́kẹ̀ mi pẹ̀lú ẹni yẹn lẹ́ẹ̀dùn mọ̀ pé gbogbo àwọn tó kù náà táwọn tọ̀dọ̀ wá ti nàìjíríà yìí náà sáà sọ̀rọ̀ nípa wọn fi ọlọ́run ọba tó dáa ni mo fi búra wàláhì kéèsè kéèta ẹnì ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba sì mọ̀ ọmọ mi débi pé wàláhì mo fi ọlọ́run ọba mi ní kéèta ẹnì mo tún búra nìyẹn mi ní kéèta ẹnì kí ni mo ní kéèta rẹ̀ sí ìbá ọlọ́run ọba lọ́sùn wọn ló ṣe tó ṣe máa bínú oore tọ́lọ́run ṣe fún ọtí tí mo ti mọ̀ pọ́lọ̀ ló ṣe tó yẹ báyìí sìn so ọlọ́run ọba lọ́sùn átàlá ni mò ń ó ní mò ń mò ń ṣàìlẹ́kọ̀ọ́ sí nìyẹn ẹjẹ́ bá kọ nìyẹn ṣe sọ asata ala Allahi fi hukmihi li annaka la tarda li ma wahab ọlọ́run ọba ló ń ṣàìlẹ́kọ̀ọ́ sí lórí ìdájọ́ tọ́rọ̀ ọba àríkẹ́ láṣe li annaka la torí pé ọ̀ yọ́nú sọ́lọ́run lórí tó fi tàmí lọ́rẹ̀ nìyẹn oòrò pọ́lọ́run ṣe lè ṣe fómi tó bó ní ṣe máa ṣàìlẹ́kọ̀ọ́ sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala lórí orí tó ṣe fọ́lọ́run ọba tí ó ti tán lórí orí tọ́lọ́run ṣe fún ọ tí ó ti tán lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé eléyìí tó gbé mi ń bẹ kí wọ́n ti máa bèèrè ẹ̀ látòní tàbí àmọ́ ọlọ́run òbí tó kọ́lọ́ máa ṣe kò lè tán nínú ìkẹ́ ọlọ́run bá jẹ́ bí àṣàdìtì kúdú ti ṣe gbé wá ẹ má jẹ́ ká jẹ́ káwọn èèyàn tàn wá pẹ̀lú kí ásàgbù ní kíní kan ní gbẹ̀ǹkan ní ẹ̀ gbogbo yìí láti fi láti fi eré òdodo ní fàtẹ́ kò sásàgbù kan bì kan so hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu